ana albaraka mishi ọmọ yawa alhassan kọjọ́ ṣe lè kìyàn ní ọmọ yawa olóbulẹ̀ alhannatu ọjọ́ jẹ́ marasáwírí lẹ́yìn jùwa ìní ni àwọn jẹ́mí náà ṣe wá àrí alẹ́yìn ọ̀tapá ìmí jìdẹ́yìn màmọ́ ìyàlẹ́dùwá ìjúwà

Ustaz Abdulmumin Alhassan Hafizahullahu Súra ti dúrí ti akọ̀lá ojú Súratul Hujurati Ukọ́ṣẹ́ ti débi súra lẹ́ ìṣe nánà. Ukọ́ṣẹ́ ti débi ìṣe nánà ní Mujtami al-Islami, àmọ́jà mábàpá, Society àmábàpá ogisikoro alaka wa aluka ní kí n jọ kọ́ láwa kájọ láfíà ẹgbà tí bọ̀bọ̀ pé màá lùkẹ́ wa kọ̀la nípa dákúdábà tí ó kọ̀la ní nàdùnwà wí àmì bóògùjọ wa kùmọ̀ àdéhùn wa ìfìwà àzìgìdẹ́ àlẹ́yìn obi kí ẹgbàkà àdéhùn wa bá jọ yìí kàkàtà ní ìkànnébìkà fún ẹgbà ọjọ́ ẹlẹ́sìn ìdájí ní hapun abi ẹgbà tó kùmọ̀ àti ilẹ̀ mẹ́ta pa amúnẹ̀ ṣe rá máa rá bọ̀gẹ̀ṣà tẹ́bi amúnẹ̀ ṣe rá ohun máa rá bọ̀gẹ̀ṣà tẹ́bi àdíìnì máa lọ́gẹ́lẹ̀ kìṣà máa gbádùn kìṣà máa gbádùn lójí ọ̀nálẹ̀ ìgbà kìṣà nẹ̀yìn tàbí múdà máa gbádùn ládàdùmọ́ gbádùn lójí ẹgbà lẹ́nà àdéhùn rẹ̀ emeka jọmọ ohun ihe yi oge ọwa ji edu na akwa amụdachi ihe yi ọwa ji bodo m e eoji toru eti mapọn ẹdọ awu ilé lè gbogbo ọwa yóò sí làkùnmọ́ akéche òsì kẹbẹ̀rẹ̀ ẹni lòlẹ̀ wájì olè abamụna achi manyaka na achi kelee yu achụwa jide aga akenwu gị aka kpọ dịmgbe aka eme dịmgbe eleta aka adụmọ mụlile gwuche ọlaeji machaka bọọla m ma ji aka ya aka ahụ gachụwa dị iwe na aka kpọ bịa na imeda debere edu mayịwara na ọrịa ma orite ọnụrụ ndị abenete bụ ma anya anụmanụ amagio na jiji anụmọ magio ka ịma ụlọ ya echa ete okwu ugwu ma adokwu ji ẹnẹ̀kìṣẹ́ àìtẹ́ ogún gbogbo màádùn kú yìí ẹnẹ̀kì ji tọ̀rọ̀ ẹ̀hún mẹ́bẹ̀ ẹnẹ̀kìṣẹ́ a máa tẹ́lẹ̀ lẹ́tọ̀rọ̀ ẹ̀lẹ̀hún mẹ́mà ẹ̀hùn tí ìtẹ́lẹ̀gbà kò máa ọ̀la ẹwé òkè àṣẹ ìtàkàbà gbogbo mẹ́lẹ̀ mẹ́ta àdùmọ́ abẹ́lẹ́kà ìkẹrẹ̀ dá yàrá tí yá domi yá omi kàmọ́nà adúgbò adúgbò rẹ̀ yẹ́ máa bó yíwẹ̀lẹ̀ torí ilé àtẹ́nìjúlò lákẹ́lẹ́lẹ́ èyí omi taki ẹgbà yìí kàmú nà arábì wáàzì tẹ kẹwọn kàmú nà ahìtì kìlì pa kókìsì wáàzì òun àwọn àtàhù wọ́n ṣe àwọn àìmọ̀tọ́ kéṣe ní gbogbo yóò wọ́n táhù yọ òun mà yé wọ́n ẹgbẹ́ tó máa jẹ́ ṣe àdàbí àpá náà yá ka anẹ́yìn tíkì ọkọ̀lá ìyá yá láwọn mẹ́tọ́ mẹ́ta ilé òdòdó wọn ṣe ajé ní ní ẹ̀ṣúbìjì tó dún ní apapọ̀ ẹ òkè àti ẹ̀ṣúbì láyá ti gàjé ní ògbòdò ikọ̀ màdínì ikọ̀ màdínì máyú ìhàdínì màkẹ́kọ̀ọ́ lè bọ̀ ikọ̀ màdínì ìhàdàkàyàwó dúnìyà máa ọ̀là dínì lẹ́kẹ̀ẹ́kẹ̀ àmàkẹ̀ máa lè leboni ní ìyàwó takàyàwó dúnìyà rẹ̀ aláàbẹ̀rọ ajúkú àjáhàlù ẹnkù máa bẹ́rẹ̀ fi jáhàlù ògbòrò rẹ̀ kúmọ́ tàbí ní ó lẹ̀ ní àpà kú ọdọ́ ọgbọ̀ mẹ́ta kú ọdọ́ ọgbọ̀ mẹ́rẹ̀ kí ní kí gbùfà jẹ́ hàn ní àpòlá tí kọ̀ jẹ́ ẹ̀dínwà àpà kú ọdọ́ ọdún máa mẹ́rin

dábàrùkà jùjú ẹ̀kà rọ́lá ẹmà bó ẹ̀kẹta àbẹ̀dẹ́ ìjẹ́lẹ̀ ó tún kìí yọ́ ọ̀gẹ̀dẹ́ ẹ̀kùn máa mẹ́kọ́ oko yìí àbẹ́ẹ̀kùn máa lè bú bàbá máa yókò lọ́nà àbẹ̀kí mẹ́kùn àmàṣàkàṣà mọ́tò yìí ní kùn máa dé bẹ́ẹ̀ mẹ́kùn máa lè bá mọ́ ọdún máa yókò àbájọ yìí wálẹ̀ ṣe yóò ẹ̀kà sí yóò ẹ̀mà bó yìí àbẹ́ẹ̀lẹ̀ màṣẹ̀ máa bẹ́rù eyóòrùdú umolówú ẹ̀kéjì umọ̀gọ́mà sọ elújì bọ̀bọ̀ tí ṣùgbọ́n adọ́ ọ̀gbọ́dún èjì bọ̀bọ̀ ẹmkójì ọrún láì amàdọ̀ útù ìṣe ogbé nìdí ìmúdà nẹ́lẹ́ ohun makọjọ́ ṣe mú ọga àmì ǹkù n'alẹ́ ìwò yẹ́ adama ẹ̀dẹ̀ ẹ̀mọ̀ ní ẹni àmẹ́ ẹ̀dẹ̀ ẹ̀mọ̀ ní ẹni àgbàgbà ẹ̀dẹ̀ abúrẹ̀ lè ọmọ ẹ̀kì wúlẹ̀ ipa onye mìírì ní òun mẹ́ulẹ́ ẹkọ̀ṣẹ́ ẹ̀kọ̀ṣẹ́ ẹ̀gbọ̀ àtijọ́ ọgbẹ́ yìí ìmọ́jà àkọ́ ma yẹyẹ ní máa ṣe ẹ̀ọ̀dẹ̀ ẹni ẹ̀wà máa mọ́ múlẹ̀ bàáwú bàáwú àbáyẹ ẹ̀ọ̀dẹ̀ ẹ̀wà máa mọ́ múlẹ̀ bàáwú ẹ̀ọ̀dẹ̀ ẹ̀ẹ̀wà àmà yẹyẹ ya ní ayé ẹgbàkẹ́ kó ṣe wọ́n má tùkọ́ ìṣẹ́wòn ẹ̀ṣàkàtà lójú ara lè ẹ̀ṣàkàtà lójú ara lè kí ló dá lé yé kò ẹ̀kà máa lè bọ́ lé ní ẹ̀rọ yìí yíò ẹ̀ṣùkọ́ wọn àbọ́ méjì àmà gẹ̀dẹ́ yìí kò rà bí má lè ní sheikh burhanuddin zarruji lítàbí tààlimul muta'allim ìkàwọ́ ẹ̀wọ̀ sákàdá ọgbà kí ni àdínì ìfẹ́ gẹ̀dẹ́ yìí bá àbókù máa pàdé ìlújẹ́bá àbóméjì á pàdé ìlú yà fẹ́sàdùn kẹdìrún alìmọ̀lùmọ̀ta átíkún wá àtibẹ̀rù mìíràn jáàhìlún mọ̀tẹ́lẹ́síkún hùmá fìtìnẹ́tùn fìlàálẹ́mìnà azímẹ́tùn límẹ̀ bìí máa fi dí níhí yẹ́tẹ̀mẹ́sẹ́kún Allahu Akbar. Ẹgbọ́n àti máa lè gbà yìí. Yé ni Fẹ̀sádùn Kẹbírù, ẹ̀pá bí ẹgbìgbìgbì corruption, ṣe ń kààrẹ̀ bùgbà kí ní Fẹ̀sádùn ẹ̀hùn kí ni wọ́n dọ̀ corruption rẹ̀. Ẹgbọ́n Fẹ̀sádùn ẹgbọ́n corruption rẹ̀. Ẹgbọ́n Alimuxigina, àmì corrupt rẹ̀, bí ó kùmàtà mẹ́lẹ̀ corrupt, àmẹ́lẹ̀ pàdé. ohun ìmọ́lẹ̀ èyí ẹ̀pàdé pàkúṣáká àpàdé yẹwò ìpàkúṣáká bá òṣì ẹlẹ́dúkùmà bí ní ìyá ọ̀kàrà tó kó jẹ́ alìlù ẹlẹ́dúkùmà kọ́ ìyá ọ̀kàrà tó kó jẹ́ mútà àdíkù dákìtì ní ṣùgbùtẹ̀rẹ̀ ẹlẹ́dún yá ọ̀kà tó kó jẹ́ àbáyọ̀ ẹ̀dùkì ní ṣùgbùtẹ̀rẹ̀ má lù yúrù rẹ̀ níbà ẹun ụlọ adágún ìmọ̀sálásí yóò ń akọ̀rọ̀ ọjọ́ ọgbọ́dún àpapọ̀sáká àwòjímọ́nà àjápọ̀lá àtìmọ́rú ọ̀làgìdẹ́ ìṣẹ́ àkàyé kíkà jíjọ ní tìmẹ́gbà ní tìmẹ́gbà ní àmẹ́jẹ́ nípa ọdún a wa àjíràjì ilẹ̀ òkè náà jẹ́ àjínítà wàlà ẹni kìí mẹ́wàá oyà ń yára ka kájá òkúta yìí àbúkù ma ma náà tún gàzẹ́rẹ́kà alàskẹ́rẹ́bà ọ̀nà lọ́la náà ilé kọ̀ọ̀lá ní pìkà alaskarba ti kẹ́ ohun ìwé wadu pàtì yẹwọ́ olùgbòrò bí ó ti jẹ́ confused ló jẹun kàmú náà dọ́wà bókù ma pàdé nìyẹn mọ́jàkà

ịka atụgbu enwe ka abụọ asị na ịka atụgbu enwe ịka abụ ihe e onye nwa asị anụ mụrịda ụdị enwe eji ibe ndịbọ onye machination na kee enwe ebuji enye agbụrụzi chọrọ ọjọọ ịka ime ene dúkìá ti wá àti àbẹ̀kẹ́ ene dúkìá kọ́ ọ̀tẹ́ àdínì kìá tí nìtorú pẹ̀lú àwọn ebe amụ na-echa na anya n'elu ebe a ịmụ ga-ame abịakwu ma atụ ụka ọjọọ abịa na-enyo ama n'elu e tụgala adịbị ka lụgbọ abụ medina ya ya na abụ medina ma ene duki je ka ọjọọ enyo ba bụ na n'elu ma ya ene duki atụrụ aka ma mụ na-abịagide mụ tụrụbelele alijani luna kọmụta kọmụla wala alimuna mmadụ ba ahịa agbakụkwụ maka ugboro m, emom m, emeziru eamejibokwumasin emom m emeziru m. omi pa mẹ́tàjú abájọ̀ ilé àbúyá náà àdé abájọ̀ yìí èyà máa pọ́ọ̀tẹ́ náà adị. àdé àmà pọ́ọ̀tẹ́ tó dáa mọ̀ dánú ẹni kì ọrụ dị dé ní wà dánú àwọn adé àmà pọ́ọ̀tẹ́ àwọn dé àmà ẹnẹdún kì máa gbà mọ́ kì máa kọ̀ sẹ́n kì máa nẹ́tín kì máa tí lè kí bọ́n ẹnugẹ́lẹ́ òmú sì ní ṣe òkú lẹ́ni ṣe kú ilẹ̀ dákẹ́ ìgbàdì àfúgbí wá tọ̀wọ̀ta gọ́ọ̀lá mọ̀tí àmá ilẹ̀ ẹdún mahmud àfi ní ikọ́ sí àdínì ìhọjọ́ mà ìyà lè bọ́jọ́ wọ̀nyí máa tún ìbọ́gẹ́lẹ́ ṣàkàlẹ̀ fún fa àhàyà màdéyìí torogelele mena mọmanwụ alhassan ụra a ikwu ahụ ya abaghị ọtakwa emere albarka enwu ikwa ọtakwa ememe ada ilo ụkọrọ ozu obi adụ okemi abaghị oyi ọrada oke jume ka ma kwe alacha wu na ụka ene gị agụwa ajija ka gwe ji oge ozu onye arọ ide urugbo ya ide ya m ọgwụ eji oyi ya

owu iwe ọgbọ ohuru ikwu oneme ọgadebe ama ọma mekume nyeme kama na asị makarata okoro ka domo amọma mẹ́ẹ̀lẹ̀ ẹ̀lú adùn ẹ̀fà dùkù máa ṣe competition ọmọ mẹ́ẹ̀lẹ̀ ẹ̀lú ẹ̀kòkòrò kà nínú ọmọ nfkp àmọ́mọ́ mẹ́ta dùn bí àmọ́tọ̀ ọmọ àtọ̀kàrà tó ugbo ka àdọ́mọ gàbádíà òkòrò ilẹ̀ gàbádíà àmàdìlọ́mọ́kà ọmọ ìmàdú ụkwụkwọ àjàkà na amụma mẹ́mà anị ụrụ amụma ịma ata yi ọkpa na amụma ịma ata yi òdesi na amụma ịma ata yi ìpàtí na amụma ịma ẹ̀dọ̀mọ́ ẹ̀nà tó bá tẹ̀ ìjọba

pịcha nwoke ya amụ manwụ nne ya adụ makaranta ukwu ma akụchọkatụ ya ma na enweghị onye orito ma nke dị n'uke kọchọkatụ pechala onwere onwa onwa onwa mmote ammote na ìmúdà àdọmọwá ọmọ òkè kọchọkatụ ẹlẹ́ka ta

abịchitoro a rara ọjọọ na awobili anyị anadị mmalụ ma a rara ọjọọ na ụfọdụ aha mọbiziri jọọ inenene dukiya kika namu na abu mana rojun wọlẹ̀ na tó khairun wà ábùkà ọjọ́ ọ̀nà òun ọ̀tọ̀ dúníà kàjá ka alẹ́ òjìmù ilẹ̀ ọjọ́ kí ní ká nìkan wà tọ́lọ̀gẹ́lẹ́lẹ́ ọ̀rọ̀ ẹjọ́ òdòdó ọ̀rọ̀ kàtí ń yá kwa abóbùlẹ́mẹ́kọ́ àdẹ̀mẹ́ yá kọ́tọ̀ kàràtù

ajiyar da ya doke orogalele wajibi ni otila ni ṣe orúkà kàmọ ma ká kọkọ dé kuma kọ́ọ̀ṣẹ́ àdínì kuma màdínì ọjọ́ kuma àwọn àdínì ọjọ́ kọ̀kọ́ ọgẹ́lẹ̀ àmọ́ ìyàwó òtílà ní ṣe káàkiri àdínì ọjọ́ mú ma àjẹ́ ó kuma adó kuma wọ́n yá kọ́ọ̀ṣẹ́ àdínì ọjọ́ rẹ̀ máa ní ọkà tó kẹ kí ó nobulẹ̀ kàbá ìdábẹ́lẹ̀ kàkí ní olú ní apapọ̀ mẹ́kọ́ ara toru agbógunlẹ́bá àmàánú ma tàbókẹ̀lẹ̀ a lè ma òun àti ìbàmọ́ mama ta ma gúkù yọ́ ma ẹgbàdú àmà gúkù yọ́ ma ẹgbàdú sẹ́kàṣẹ́ ìyàmọ́kọ́ ma mú iye ma fi ni ọkọ̀tọ̀ ma ojú níjọkọ̀tọ̀ yé ma ayá jẹ ẹwọ lẹ́sí ma àmì máa lè ní psychology ti gbogbo

ma dé àbára lẹ́ẹ̀lẹ̀kẹ́jì ma ọyà kẹ́lú ọyà ayé a lè kọ́ tó kùlẹ̀kùlẹ̀ tó kùlẹ̀kùlẹ̀ ma ẹ́tọ̀ àbẹ́ ọ̀kọ̀gbà dì nẹ́ẹ̀sì ní èwù rẹ̀ kí ọmọ ibi kí wọ́n lọ́mọ lẹ́ ní ìbò a màmú ọ̀rọ̀ yẹ ma wọn wá. Tóró ló bèrè lùmọ̀ máa máa kí ni àṣàdí ìnìbá ọ̀rọ̀ yẹ ká máa dátọ́ gbárùn. Ọ̀yẹ̀ ká gidẹ́ yìí, ìṣọ̀pá yá yá gbọ́ Ìṣà àpàgìrẹ́ àti ní kíkú wà sí amúnà ẹjọ́ wọ́dé jútà mọ́ yàmán alùkọ́ rẹ̀ alùkì ayé a lọ ọrẹ́ ẹ̀dọ́n amọ́máyẹun àmàánádọ́kọ́ púṣẹ́rútà kí jẹun yìí àmàánádọ́kọ́ púṣẹ́rútà kí lùkò yìí àmàánádọ́kọ́ na ní òun tàbí wọ́n lè kàdọ́ èyí ẹ̀ta níbọn ẹ̀lẹ̀kà níbi ẹ̀kàlẹ̀ àníbì rẹ̀ lè bọ́yí àníbì rẹ̀ lè bọ́yí alùkà níbi ẹ̀kàkẹ́ ẹ̀lẹ̀lẹ́ jáliwò rán lè yọyí ẹ̀kùnkẹ́ tẹ̀ọdún èédú kẹtàkàtà tí ọbàtà ẹ̀ta dúró lẹ̀lẹ́ wẹ̀pá níbi ìjọ ọjọ́ ọ̀nà bá òjà tó mọ́ wẹ̀pá níbi àmàlà àgbómúdà ẹ̀gbàdú ọ̀là òyẹun ọ̀là omi kì á mọ́ ọ̀là ọkọ́bì alẹ́yẹ́sìtì eye àfẹ́ẹ̀lẹ́gẹ̀ẹ́dó àmárùkẹ́ lè kí á tọ́ ọ́jọ̀kọ̀rọ̀ ẹ̀kà No, ẹwà látàdù lọ lókò bùrọ̀bẹ̀ lẹ́jà kábà ní lẹ́bù ẹni wa. Ọ̀làkà máa kàkẹ́ rẹ̀, ó jẹ́ máa ní àmẹ́ ìbóbùlẹ̀ ṣe ó kàájú àmẹ́kò yìí máa mẹ́lẹ́ yóò wọ̀ láì wẹ́lẹ̀ tí yóò bí èmi àbáyọ̀ yìí, bóbùlẹ̀ àmẹ́jọ́kó, yana àgbàpọ̀ lẹ́nà tí nìkan yẹ ìdíyà ṣe yìí olóbìnrin ṣẹlẹ̀ kàmí adọ́wọ́mọ́ rẹ̀ ṣe olóbìnrin máa dọ́wọ́mọ́ máa dọ́wọ́mọ́ olóbìnrin olóbìnrin ṣe ní haki alùkàlẹ́bìkà wọn àdọ́mọ̀ ẹgbà kí ni ẹ

amọ́tọ́ ọ̀dẹ́mẹ̀ náà bá lè ọ́nà kàmẹ́ àgàmọ́yà lè yí alùkù máa gàmọ́yà alùkù ọjọ́ pàdé nìkan máa rẹ̀ àdọ́ olóbìnrin máa kónú olóbìnrin máa gbíjí náà ma olóbìnrin máa bọ́ gbọ́ọ̀ṣẹ̀ wọ́n mẹ́ta mọ́ máa mẹ́gbẹ́ máa kẹ́lé lé jùlọ àbẹ́ kò máa jùlọ yìí kò máa ní mọ́tò gbogbogbò yìí máa tẹ́ ọgbọ́n tó kọ́ lọ́dẹ̀ máa kó máa kó máa ti wọ́n yà yìí ìbọn wọ́n yà máa kó máa wẹ̀ wọ́n. ẹ wọ́n láì ṣíṣe ọgbọ́n máa yẹ máa dúró lẹ̀ báyìí lẹ̀ máa tí ni máa déjú lójúló ẹnà ọjọ́ wa ti lè dàbí ọjọ́ wa ti lè dàbí torí fẹ́ máa lẹ́bàá wọn la tẹ́ torí ẹ̀yà àgbàjítọ̀ òun bọ́ ẹ̀yà àgbàjítọ̀ mẹ́rẹ̀ mẹ́rẹ̀

akọrọ obi tí o máa dọ̀rọ̀ tó o máa dọ̀rọ̀ tó ọ̀jẹ̀gìdẹ́ ẹ̀kù máa yá dúẹ́ táwọn máa dúẹ́ tí ó kú máa jìyàn nìta tún máa tó ẹ́ dé Ìṣẹ́ rẹ̀ lọ́mọ yìí. Ẹgbùn kọ́ ẹwà àrùkẹ́ nìkẹ́ ló tún èjì lè sí, ó lákẹ́ ìdákẹ́ ló. Ó lákẹ́ ìdákẹ́ ló tún. Ó lọ bùlẹ̀ ẹwùn gbókẹ̀ ní kàfí ni máa ti wọ́n obìnrin, máa ti àkóró obìnrin tí sọ́lá ń kàtà ṣe máa lè ṣe. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي أن اشكر لي ولوالديك إلي المصير.

anabi ni yi yewe madari tene daga kene anabi ye yi madari tene daga kene rono anabi ye yi to pata ke wo ya taba eyan meji ta ti wo yi re iye ma ka iba ibo ko le inu yi ma ko do du ma ma oyi me ma oyi me ma le ba iwo tu tu ji ni kutuba hajjatul wada'i ka nabi ṣe ba ìṣẹ̀dú kan ojí àmọ́ya alùkà adéjútúmá alùkà kùnrafáàmà alùkà tẹ̀yọ̀húnmá kẹwú òhun ẹgbẹ́ ajúwẹ́ ọya ẹwẹ́ pa ẹ̀yìn lè jíṣọ́ àti ìgbìta sọpráìdù ìmúdọ̀ ya kì mẹ̀yàn ṣe bá mara aitu minka khairan katu ẹn kẹ́dà dìbò ọ̀nà ẹ̀yẹ́ ìgbẹ́ sábà tẹ̀yẹ̀ ọdún wọn ramadan ẹ̀yìn èkì tápa tọ̀yẹ́ fojú gbé òun ìyẹ́ kò wò lé ẹrẹ rẹ̀ yẹ́ lẹ́wọ̀n yẹ́ ká lọ mọ̀nà egbe bọchukwu oge usoro ya ema ji enyi na mụrụ mma mere dabege enyo gị tupe ji alụla ma akara ebe dabe yọle mkwana ejida gị ma tupe kwụ na gị n'ọyọ gene niile ọya ị ka ndị ọ ga ọga abụbụla ebe ọkụ ma ajụọ ma ji achọ oluka oluka alụkụ ma alịkọ ugwu ma amọta gị ma ahụ ma ya ma ya kọ́ ṣẹ́kẹ̀ ẹ̀dùn wọ́n lẹ́ padà rẹ̀ àmúkọ́ ṣẹ́kẹ̀ lẹ́yìn àmúkọ́ ṣẹ́kẹ̀ ẹ̀nẹ̀ ohun màṣí ọdún àwọn tàbárakà ọ̀tà aláti mẹ́yìn lókè àwẹ̀rí ọ̀là ní ẹ̀ka ìta yà ló tó yí báàbùlù mayu eta bokin ami yahudu ami nasara e alameri yiki nawa kwaya ti ne wato dawere tafi ne ce awere ti di bada ne ce inna lillahi wa inna ilaihi raji'un ọ̀rọ̀ apẹ̀lọ̀ jẹ́ nìṣe ní iṣẹ́ òkè yóò káyọrọ àbábàpá ọ̀lẹ́gbẹ̀rẹ̀ ìmá ìmúdi wájìdí ojú àmàtíwájì tó kú ma pọ̀lá ojú òní imra chama chiwazi chetinturene duke wazi bo ikuwe boke male kibiruwe vi urugo muda chiwazi uzo amata awakatamiye awakatamone yokolo awakatamo limamu ọ̀pọ̀ dúwà ọjá túwà nínú ọjọ́ ọ̀pálẹ̀ ó yá àmẹ́wọ̀n ẹ̀díẹ́lẹ̀ alìmùnkìrátù àmẹ́wọ̀n ẹ̀díẹ́lẹ̀ kì á lùlẹ̀ mí ni tààlì ni àmẹ́wọ̀n kàtíjú ọjọ́ lábẹ́lẹ̀ kàkàlì ní akọ̀rọ̀ ojúmùn ánùká ojúmùn ìpíwà ojúm subhanallah mẹ́láríà kàkọjú ayá túnbẹ̀ nínú ọjọ́ rẹ̀ annabi sallallahu alaihi wasallama yẹni kullukum ra'in yẹni ọgbọ́ dúmẹ̀ sàmá adéjútẹ́ omi ṣe bá wọ kullukum mas'ul ar-ra'iyya ti yìí máa túnbẹ̀ nínú àbùnà adéjútẹ́ ọjọ́ ọjọ́ rẹ̀ àwọn kàndàmọ́ ọmọ tákì akéjúrú ada ẹmọ ògùn yìí kì máa dínà kí ilé wà ní tàkẹ́ olé kí a. méjì àdínà ẹgbà subhanallah ayẹ̀bọ̀ olé wà ní kíkà lóòrùn múdà túbẹ̀ kùnmà kọ̀rọ̀ lẹ́bà àrọ́kà tó rẹ̀ lọ́dún lọ gbókọjọ́ bùnú wọ́wọ́ ọgbẹ́ ìṣàwà àti ẹni tí ó dùn kàfàrà àwẹ̀rẹ̀ nípa akọ́ àjòkà ẹni yóò dábẹ́lẹ̀ kọ́lá wá àjìkọ́lẹ̀ ní àṣìkò ní alò àmọ́ọ̀lá kí ìmásùpẹ̀ ká gbọ́nù àjàkọ́ àmọ́ọ̀lá pẹ̀dọ̀dé àmọ́ọ̀lá pẹ̀dọ̀dé àtàrùkì ní kí tó ìrọ̀lọ́ ojú tẹ̀dá jù torí ohun mẹ́rin ní màkọ́rọ̀ ẹwọ ọmọbẹ̀ lòdú ní adá ọmọ adókìsọ ọmọ kékeré ọ̀làdẹ́bìnrin ẹjọ́ ààrẹ ọmọ kékeré má gbà padà ọ́dàṣẹ̀ lọ́mọkẹ̀ẹ́dùn lọ́kọ́ àpáyé

torí mọ́tọ́ mọ̀ ṣe ẹ̀rùn dókèdà bẹ́mi ìyàjọ́ ẹ̀rùn fi ẹ̀rùn kò bá bá nù rẹ̀ ẹ̀mí wọ́n mílíọ̀n tó káàdì wọ́n bá yọ ẹ̀rùn mẹ́rùn máa ṣe ní ọmọ ọgẹ́nẹlẹ́ àtá yàtì sáàdì 10,000 lágbàáyé enwe ebe 1000 na-abaghị dama ma nwee chitere onye lere ule na mba n'obodo ya ahụhụ dị ka ịgbata ka ilekịta gbata ala na-enye ụka ka mkpụrụ ozi nwere mọnyị ama tụwa ajụwa ama olimamụwa ama ibe ọla ka mụ ọtọ

ọjọ́ iso ọjọ ka mole amara na-ezu ụkwakọ amara na-ezu akanwu amara na-ezu iyenwu amara na-ezu ọkọnwu ugbọrugbodu tibokwu ma dụmoru tibomu ma dụmomolu ọjọ iso ọjọ ma anya anya ehile ịgabadịa uzuo ọjọ a na ọjọ́ àkóhẹ́ ẹnẹ́ kìsàmújú ewu kẹlẹ́dú má ọjọ́

wọ́n mú ìjà àbùkú lójá àbíkí ojú ọmọ ìjà àbùkú jẹ́lẹ̀ ẹ̀yà pé ọ̀rọ̀ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹ̀yà kọ̀ ọdún inú ìjà àbùkú jẹ́lẹ̀ ẹ̀yà mi ti méjì mi ti mẹ́ta kì á ọgbà mi ti méjì mi ti mẹ́ta kì á ní kalbarka da ke rogo aka da kowai yayin da ya ce gidan ina kwa ne ba imuda jane imu ko ka keji ida mumu ne ko ime le ko jane ida mumu ne ko ime le ko jane ida mumu ne ogbo du ko gidi apati ma ta ba yo yi ego gidi yi anabi sallallahu alaihi wasallam ayi ni ego omo ble ego me ki mu do ko me me go nkiri ìjà kalẹ̀ ní ọdún tó gbà fún nípa kó ṣáká tó rúkú máa lè ẹ̀sìn máa dín ní àmúnẹ̀kùnmáwá ẹgbẹ́ bọ̀ tó túmọ̀ sí mẹ àmàlùkò tó aṣọ kọ́lọ́ lè ojú ẹ̀wù wọ́n kàkẹ́ mu yíyọ̀ ọ̀gbẹ̀ ẹ̀wọ̀n lẹ́nu padẹ́ mẹ́. ìtàkùn amẹ́rù àbíkùmà ní ojú oṣù wa ṣẹ́wọ́n kà máa ń pa òun lọ́wọ́ wọ́n máa ti hé ìyọ̀ ọ̀gbẹ̀ òun tẹ́wọ́n lẹ́yàkẹ́yà lẹ́nu. ètò tábìlì ẹ̀mí kà mọ́ àmọ́dé yóò àbá ti wá àti kàkí ni ó lẹ̀ ọba bí emúdágbójú Facebook ó lẹ̀ ọ̀ọ̀yà lẹ́ emúdágbójú Facebook amébìlì Facebook amaghịzem achị facebook ama ebili facebook fesbuk ami agent iluminati ma facebook fesbuk o mekwala na ajọ ọla ka ọ bụrụ na mmụọ ọjọọ nwere iyi ọla bụta bụkụ ma mụ ka ọla tụkata ma mụ ụmụaka gị ni ama adịghọ ma nna ma ọla mụ ma mụ mụ gwe ihe ewu ma jata nịba bụ ya ikwu be m na ya gwara m agwa ịtọ ụgbọala ya egwu udu kamị na-esara ma bụrụ kwori ma ya gba amụ na amụ na egwu ma adọ abụkele egwu ma jụọ ụmụnobele ji akụ ha chanyụ ụlọobelefa ka ya na-abụkele na eme na-elu ya akere na aka ụlọobelele ụwa gwụ amụ bụkele miliọn jọ ihe ogwa abịa ikpo na egwu mpa melụdu ihe ogwa abịa ikpo na egwu ma mụtala tela adụ abịa igbele ewu orie nke ịmara ẹ̀bọ̀dọ́ mọ́ríkà ní ìṣìdó ma ní kí ta lọ́gbà mú nẹ̀gìdẹ́ ìdàká òkèké ma náà tí ó lọ́gbà mana ìdàká ma náà dọ̀kọ́ ọmá lẹ́gbẹ̀ ọjọ́ ẹ̀gìdẹ́ ìdí àdínà bàbá ẹ̀gìdẹ́ ìdí àdínà bàbá tẹ́ ó sì dákù má pọ̀ lọ́jú wù ní àmọ́ má máa ṣe ọkùnrin yàmẹ́ máa dùn kó yìí abẹ́rẹ́ mà ṣáwẹ́rẹ́ àmì yẹn wáyé àmọ́ ìgbókùnjókùn lọ́yà ọgẹ́rẹ́ mẹ́ ṣáwẹ́rẹ́ àmọ́ yàmẹ́ yìí ugongambe ngile kuwa ajihayolezo mambo lejio lidamu amekuwa epele kadi mikimu kwa de adi mikimu ya gada kako ama adi mislamu yele domo ekeji ma ya ṣàrìrì ma ẹni ni ma ọ̀ ònà òdégùn ma dàdáhùn ma ẹni pre-wedding picture àmọ́ni yíwa ọjọ́ kẹrọ ọ̀dọ̀ wọn bá fa nǹkan yìí àwọn mata bàtà dé ojú ọ̀lẹ́ ìrẹ́ màmàdá máa ní pre-wedding picture pre-wedding picture ẹtí nìkẹ́ dùn wọ́n kàkéjú ẹ̀ṣẹ́ bì ẹtí nìkẹ́ dùn wọ́n kàkéjú ẹ̀ṣẹ́ bì púpọ̀ wọn ẹlẹ́gbẹ̀ẹ́ bò ẹ̀ṣẹ́ todú àmì ẹ̀húdù pàmìlẹ̀ sára àrà ágà ìmàdẹ̀ ábùmọ̀ àṣẹ yìí ìsí ní ìtàmọ́ta àbàfà ọ̀tọ́ àmọ́rùkù sí nìṣẹ́

wọ́n kan wọn àfi ní ẹrù èkéde pàdé nìjẹ́ wọ́n máa dín ní dájẹ́ máa bìá pàdé nìjẹ́ wọ́n máa dín ní dájẹ́ máa bìá pàdé nìjẹ́ ẹgbà kẹ́ adín ní pọ̀ jẹ́ dájẹ́ máa bìá pàdé nìjẹ́ àkọ́kì máa dín ní akẹ́ àtẹrù yìí lòun adín ní wọ́n àkàtí ní ẹ̀jìn lòun adín ní tẹ́wọ́n kàdé máa lè máa pọ̀ lójú ilé gbogbo gẹ́lẹ́ àná àrídà yìí yadda shamsu lawa mai ce saka ba amma da gina gina ma maki maki gina maki gina da ya ce waji muye alibi ya ile mai saka amma da ya uwe wani mashi ne ya da ya kama gini mai ta ci ba ya nika ba kuma ala kuma mai ne amma da iyona ya ce gina ma

ìṣe ní kúrọ̀bù kàfàálì ìmìṣẹ́ ọmọdá kúrọ̀bù lẹ́bà dábìnà kọ́gọ́ máa kí ni ọgọ́ máa ṣòkítọ̀ ní ilẹ̀ máa ṣòkítọ̀ na ń pa stadium máa ń pa ṣe òkùnmẹ̀dá ẹni ẹdúkìdá òun pọ̀

danego n'nwoke anyala ma mụ ya kụ ogboji ma aba anyala ma mụ oteledọ ma mụ oteleda imeneda oyi fesbuk ya ni pre-wedding picture number one ma ọ lè tọ́ ọ̀rẹ́ èkó máa yẹ èkó lẹ́ ẹ̀pẹ̀ èkì máa gbọ́gbá ní ọmọdé àyàkà òun lẹ́wọ́ ọ̀gá lẹ́wọ́ wò The wedding picture number two. Ìmúṣẹ̀pẹ́ ọ̀yà ń kó lọ́ha, àyàmàṣàlúkété ẹ̀dàmàṣàlúkété, ma wò dé lẹ́dà, ma ń lórí Facebook, the wedding picture number three. Ọgẹ́lẹ́, ohun ẹ̀nálí, ẹ̀nálí, ẹ̀nálí, ẹ̀nálí, yàtí nìkí lọ́wọ́ àti ní èyí ìṣẹ̀fẹ̀dàbà lọ. Yàtí nìkí fún náà, freedom dị ka ịka mụ na-eche gbogbo èmi ni abájọ àkóhò àmọ́dà tẹ́lẹ̀ ẹni náà bókìtọ́ ma ma tágóhò ma ti fíìm ma tágóhò ma dùhò tó ma máa ya ògìdẹ́ ma na mụ na ráàmù rẹ̀ ma ń kó sẹ́ndì ráàmù rẹ̀ ní parka lòrò ní à òjò ma gbọ́nà ya pé

engagement tí wọ́n ṣe yìí bụ mẹ́rin kú màdó àti engagement yes àgbéjú akẹrẹ̀bá àpàmbàbé wa àgbéjú akẹrẹ̀bá lùyẹ wa àgbéjú akẹrẹ̀bá nne àṣà ilé rẹ̀ èyí wà láyé rárí rẹ̀ máa yà kú máa bí ọyà óbì

Robinson nwere ike abajọ ugbo ma kiriti leta maka ya nwunye. Ee, ṣùgbọ́n ẹgbẹ̀rún maka gịnị ẹlẹ́gì ní mílíọ̀nù mẹ́lẹ̀ ní mílíọ̀nù mẹ́lú imúdù a ní ọmọ ẹgbà ya Ẹ àgàdé àmẹ́ àgbọ́gbọ́ ìgbọ́gbọ́ ilẹ̀ ṣe ma méjì pé lẹ́lẹ̀ dúwá ẹ àmúgbà àṣẹ èyí alábídí ẹ̀bíà. Ó yẹ kí gbẹ̀gbẹ̀ ẹ̀bíà jẹ́. Adọ̀ adáwere adùnlọ́lá ma mẹ́lẹ́gbẹ̀ ẹnẹ́jì máa jàkà lẹ́ni ní torí ẹ̀ máa lọ kọ́ àbàtàdó máa sọ bẹ́ẹ̀ rí ẹnẹ́jì máa lẹ́ni ní ìyáyá náà náà alẹ́ àmọ́lẹ̀kùnmọ̀ má tẹ̀tẹ̀ nù kọ́rọ́nù máa kọ́rọ́nù ọ̀dẹ̀ arẹ́rẹ́ mẹ́ alẹ́ àmọ́lẹ̀kùnmọ̀ má tẹ̀tẹ̀ nù yín máa yín mẹ́ ọ̀dẹ̀ arẹ́rẹ́ mẹ́ ibẹ̀ ákàwọn ẹlẹ́mẹ́lẹ́ àkílẹ̀ alùpẹ̀tẹ̀ àṣògbùgbẹ̀ lẹ́yìn rọ̀bẹ̀lẹ́lẹ́ engagement tẹ́jà rẹ̀ ọmọ ìlú obìnrin kí lójú kó máa yé èso ẹgbà kàmúnà akọrin máa nìyẹ́lẹ́tọ̀ kàwí ẹ̀yẹ rẹ̀ ọka nwunye jele ka alụtụbala ada enwee ka bụ mama chabakwa na achị na ụbụrụ onwe ha biri na ọka nwunye je mee na ọka nwunye je ma mkpokote jane ma ọ nọbụla gị agwọ jele ma amagha jele ido ọchị tido kpa ma ọbụkele tido kubo bụle daga ọgịda abụlege an yi shi ba imani an yi shi dai imani anúbì lẹ́gẹ̀ àdọ́mà lìyìn ni abájọ ẹgbẹ́ àmẹ́òkè àánú rẹ̀ èyí ni inú kòrò àpà ẹ̀bọ̀dọ́mọ̀ máa ṣe arẹ́rẹ́ abájọ ẹ̀mà àti àwọn ẹ̀bọ̀dọ́mọ̀ máa máa kéèkì

أنا كهذه a أن النبي صلى na عليه وسلم مر عليكم منكرا فليغيره بيده yìí mẹ́ ẹ̀yẹ jẹ́lẹ̀lẹ́ ẹwà ìjẹ́lẹ̀ lí ẹ̀kọ̀dọ́ máa tẹ́lẹ̀ ẹ̀kọ̀ àlẹ́bì máa tẹ́lẹ̀ mẹ́ lí mẹ́lọ́wọ́mẹ́rẹ́ lẹ́bì sàrídà wẹ́fẹ̀tọ́ mẹ́ni ọ́rakẹ̀ mú ọjá rere ẹkùnmí kàtà ọ́rakẹ̀ múdù rẹ̀ ẹ̀yẹ ẹnìtọ̀ jẹ́wọ́sẹ́ ń kọ́ mẹ́rẹ́ kì á tọ́já orí kí ṣẹ́ntì mú dọ́lá dúkìrẹ́ rẹ̀ nìbí àmú ọjá ẹ̀rọ ya ya àyà ọmọ nẹ́kẹ̀rẹ́ ìyàmọ́bùkú kòkòrò wa ìmọ́bùkú kòkòrò wa tẹ́kà bí àbíjọ́kọ́ wà bá ẹni lẹ́ẹ̀tọ́gbà láàrin rẹ̀ dáwọ́ ọgbọ́wọ̀ màfí tọ́ ìná ọkà tíbù níbùdágó o wọ́n kẹta táwọn mẹ́rin ọlábánà ìrìn mẹ́rin ọjẹ̀bọ́ ẹni àti ìmìnàjẹ̀ bíríkì amọ́lágìrẹ́jú náà ìṣẹ̀ bíríkì amọ́lágìrẹ́jú olùnáàbò kókò na rí àjápàdé ní ojú ọdẹ́ tèmi tẹ́lẹ̀ kàmárẹ́

أما موجدين في القرآن الكريم أما إنيا دايروا في سورة الجادية ولقد آتينا بني إسرائيل الكتاب والحكمة ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم من الطيبات ورزقناهم من الطيبات الطيبات وفضلناهم على العالمين وآتيناهم بينات من الأمر وآتيناهم بينات من العلم فما اختلفوا إلا من بعد ما جاءهم البينات Yau ka ce ne a wunan mai, a mifani àbí ìkùmàlù gúdù bí gbélé ẹnjìdókò ayà kẹ gbé fà gbogbo akẹrẹ bá ayà kẹ gbé láì tó sọ̀rọ̀ tó já bìíyà. ohun ìgbà lọ kẹbàrẹ ala ohun ìdáyà wa nínú ọjọ́ ṣètù má ùmà ọgbà nébì ùjẹ́ mẹ́yọ ọjọ́ ṣèkọ́ má ẹni ị fún يوم القيامة فيما كانوا فيه يختلفون ثم جعلناك على شريعة من الأمر تقضوا إمي أوبا يا دين إما يمودوا نامي àmì ìhúrù náà kà máa ṣe máa rẹ̀ àwọn ohùgbòrògbò náà kà ṣe wà òbàdó kuma kájọ ogbó kuma sáré ma ń bà kájọ kuma tìló máa ń ní ẹ̀yà dánẹ̀yà wọ́n ya méjú káàkiri kí yá já lé bá jẹ́ mọ́kúnmọ́ ní ìgbèkúnmọ́ káàjọ mọ́kúnmọ́ tàbí ẹgbì ajá ni ya bẹ́gbẹ̀ lọ́mọ ẹ̀ẹ́kì alélọ́lá ní yorùbá ìgbè ìgbèmùsẹ́kọ̀ bọ́mkájọ torúkú máa ń lù kókùnmọ́ àtúnmà ṣàwẹ́rẹ́ bọ́kùnmọ́ àti yẹ́ òun máa bẹ́gbẹ̀ gẹ́gẹ́ kú òun

amúdà ní lè ké fi sọ́tù ráàdì aya ẹ̀kọ́ ogún mẹ́fà والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليه والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب والذين آتيناهم الكتاب يفرغون بما أنزل إليك الله تعالى إن أبوك أتسكى دعومي ẹ̀dọ̀ máa tẹ̀bọ́ pẹ́ǹkù máa dúró ومن الأعزاب ambapo yanapoku hata dini umune bilei yani min adai sair baadhi al-adiyan apoku hata dini umune ami yahudu ami nasara ami majus so inibebo deuma mayunkiru baba ola ojo keka uma o ka ngbe ko itu rata nje do maluma mama o ka o meche di mama imani pedo man makokun kul inna ma umitu

àwọn òdèlẹ́ àtàyà kíkí àdàkájọ máa kíkí àtọ̀dá àrílìkí ma máa ló tó tẹ́tò lè máa tọ̀gẹ̀ tí a mọ́ ọ̀là ìgbégúlò yọ̀yọ̀ ìnigbó kàkàjọ àṣìwáàzì àníwáàzì náà ṣe ọ̀là àgbàdínú kúkà ọdún sọ̀rọ̀ àjọ òhìrì ẹwà àmúlẹ̀ dúkùmàjá àṣìwáàjì bá kọjá ká àbúkùjọ òmìnir òmàṣẹ́nẹ mẹ́ta àpọ̀là eré gbogbo ohun ọ̀là ṣìkọ́ náà ló

onwebe ọkụ mebugala omemali eleni so abọghị ewu ọgụgụ ọnaole ụmụ idobelanwụ na ya onweahịa ọrụkwụ bụ ejupụgidele ka nwaanyị na igbo kpụkpọ nwaanyị echi n'elu ka ma adọba ibegwu omenike kpụkpọ ó

wọ́n yóò yọ́nà wọ́n pèdè gbogbo wọn àbíkì àjókòó a máa ṣe wọ́n jókòó ẹ̀ àbíkù máa kàkà máa jókòó ẹ̀ ya àmá àwọn bá jókòó ẹ̀ tọ́lọ́gẹ́lẹ́ lẹ́kùnrin á ní ọjọ́ kàwọ́ àti máa kàwọ́ àdàbí aláwọ̀ ọjọ́ aláwọ̀ tó kà ní yìí ẹlẹ́kì àtọ̀gá ọjọ́ jẹ́ ọjọ́ jẹ́ ẹlẹ́kì ọ̀rá

ene jene dano le okolo majachi wuro lama majachi biki na jene yo lama alachi du tokolo dano le ama mana deki adu okolo ya yoko abe ka ama te mana gbere mawa ogbo tlo mi bi be wa ni kola du oli na ike ta da ni wu ina e ma bu o da ni ma bu aiko o ya gba yin ya tu wa yin abe ku ma jo yi do wu yo ma ta ko yi wu yin ama aye yin

ṣe àmì sàádà àníbi sọ́lá sọ́lá ẹ̀yẹ kìí àmì sẹ́kẹ̀rẹ̀tì àti mùnáfìkì àti hùsẹ́fà ẹwọ́dọ̀ mọ́gẹ̀ hùsẹ́fà bí nìyà yàmán lọ́jọ́ lọ́wọ́ tààlà àníhùmá sáhìbù sí rasulillah sallallahu alaihi wasallam òun gidẹ́yìn òun aka yẹ́nìí almunafikuna lèzínà minkum yẹ́nì mẹ́sí ilé almunafiki kù máa dẹ́ ìgbà zámẹ̀ ní mẹ́imá almunafiki yẹ́ kìí zámẹ̀ min almunafikina fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam ina lu munafiki zamani yayi ba amma dine dan munafiki be ku ala ahdi rasulillahi kuma zamani ne bi ẹgbọ́ kọjú ọ̀wọ́ ojú mùnáfikí ọjọ́ akọ̀rọ̀ ojú mùnáfikí ọjọ́ adáyà oúnjẹ ojú mùnáfikí ìgbélé wọn jẹ́ àmọ́dọ́mọ̀ àbí wọn mẹ́ níbi ní ohun àtó ilé nìkan jí ní àá wọ̀kí ìfà ábìnrin sákọ̀ọ̀rọ̀ lẹ́dára lẹ́dára kọ́ọ̀lá sájú ẹni ni wùláríkà lè rí na kánú àbílẹ̀ kùmà dẹ́gbà jámẹ́ ni anẹ́bì sọ́lọ́lọ́rùn àríhì wọ̀sẹ́lá màíbà yúfúnà ní fákọ̀hùn alẹ́dínà kánú aláàjẹ́ rasulillah munafikẹ́ gbà jámẹ́ na anẹ́bì bá yúfúnà má dá ní fákọ̀hùn

àmọ́ dàdú kàdé sọ́lá sọ́lá máa dùn wáyé ìyá kan wá torí tí jẹ́ kù sí wa pàyí àmì yahudu àmì nasara ẹwà tó ṣe ọlámarí ẹwùdú kàáṣe ìná àdàrí yes apapa ẹwà àpapà túbẹ̀ tó ṣojú ojú ilẹ̀ kìí lálò ṣẹ́bọ̀ ẹwà túbẹ̀ tó ṣojú ilẹ̀ kìí ájọ́sì ájọ́sì àwọn mọ̀mọ̀ kájọ́sì àwọn rẹ̀

ɗauwa alizafi zai jadi ne yau annabi sallallahu alaihi wasallam ayi ne jazzu shawariba wa arkhul lihiya khaliful majus hadithun akhrajahu muslim yani edudu ko edudu ko ma te ina ko ma mem ko lariyo edudu ko ma te mel ka ki na ko ba mem o to mem ko la me je o ti ki ba ya te abana ko ka lu soja yo ja le kuwe ka

e láti àyẹ̀má gùn mi wà ní ẹ̀rọ ẹ̀yà lè máa ìjọba ìṣàn àdókèjì ẹ̀má tó yìí lè nígbà mẹ́jọ agbóhùn sẹ́kọ̀ọ́ ní wẹ́dí inú gbogbo ẹ̀dí ìjọ ìgbàdágbòwò ọmọ ohun kìí akọ̀lá ní ilẹ̀ ìmádáhálẹ̀ ní òkú ayá àmẹ́nà àtẹ́yìn òkú mẹ́kọ̀ọ́ jì wọ́n tẹ̀kọ̀lọ́wù sàlámù àlámẹ́nà àrọ́ta wọ́n àlámẹ́nà àtàwọn mẹ́jì àdìsẹ̀lẹ́ rẹ̀ rẹ̀ lóò wọ́n tẹ̀kọ̀lọ́wù sàlámù àlámẹ́nà àrọ́ta wọ́n àlámẹ́nà yára wọ́n mẹ́lẹ̀ sáà ẹnẹ̀kẹ̀ mọ́ ẹ̀wọ́ ẹnẹ̀kẹ̀ má mọ́ ẹ̀wọ́ ire yi ẹgbẹ́ ìwọ́ ẹ̀kọ́ yẹ́ bíkọ́ sí lẹ́kàá yàtò àtẹ́gbẹ́ dáadé mi ẹgbẹ́ ìwọ́ ẹgbẹ́ kàwé yẹ ní ẹ àwọn ọdún sálámà pípa ẹlẹ́kàá ìwọ́n bí i bí ó ń ẹ̀ṣẹ̀gbọ́ ẹ̀ yàgbọ̀ ìgbẹ́kú sálámà oòrùn sálámà àwọn adọ̀gbá òdìyẹlẹ ọ̀rọ̀ kàdọ́mọ ọlọ́dọ̀dọ́mọ ọlànẹ́dọ́mọ ugwu anyị gwa ọla adụrụ ajụgo tọ ama ma achị n'iga yi ama gwogwuyowa ibi ibu bụlema ọma gbele dúkìá gbádù chípe abájọ ẹbá lọ́gẹ́lẹ́gọ́lẹ́ ní àdínihì mẹ́tùgbà máa ebi ní ebi wọn gàgbọ́n

tako oúnjẹ mẹ́ra náà ojú ọjọ́ gúdá lálẹ̀ ẹ̀tẹ́kùnrin ọ̀sẹ̀ náà pọ̀ ní ìgbàlẹ́bà òun má tàkàlù wà mọ̀ lọ́gbọ̀n mákàbúrú ìwé ẹ̀kẹ́ múdà akọ́sọ́ kàràtú ibẹ̀ ìṣẹ́ ọjọ́ kàràmà gíga tó ní ó lálẹ̀ gbéyàn ìbọ̀bọ̀ ibẹ̀ ìṣẹ́ ọjọ́ kàtẹ́ ìwúlùbá èé ẹ̀múdókó ẹnìkẹ́ akọ́sà bínú tákì òun múdẹ̀ẹ́mẹ́kùn bá tíjà

àmì hadith ṣe wá wéwéwéwéwé ó kàdá bẹ̀rẹ̀ púpọ̀ kí ẹnà máa bẹ̀rẹ̀ kí ní amr bin al-as ìgbà hadith muslim bìtígẹ̀ yana nabi sallallahu alaihi wasallam àti àgíní faslu ma bayna siyamina wa a ahli kitabi aklat as-sahari yana kwaru da wa ma ya abu ta bala da ẹ̀rù tí ṣáka níbi àkúmẹ ìgbìjẹ̀pá fún ẹgbẹ̀ ìrìn àjọ ẹ̀májàkà yẹ jẹ ọmọ ẹgbẹ̀ omi dánù májàkà yẹ jẹ ọmọ ẹgbẹ̀ níbi lòdì dánù torúká lé yé mẹ̀bí ìbẹ̀lẹ̀ kí nà bí dàwọn lama àmàpàmúdà àti arẹrẹ yìí ni arẹrẹ ohun ìyábẹ̀lẹ̀ àti ní àmà ìtọ́sí ìjọba jẹ ìtúpẹ̀ kẹmí ìwẹ̀ ìjàbàpà kẹmí ìwẹ̀ àdàrídà ní ẹ̀mẹ́ ìkìmá jàbàpà ní wà ní ìsọ́lọ́ àdẹ̀sọ́lọ́mọ́ omi ẹlẹ́sì kòrán ugbo kọjú akọ̀lá wọ́n yẹ́ alúlẹ́ka anìlmẹ̀hìlì kẹ́yà gẹ̀ ìsàfírì ibùdókẹ̀bìrì wọ́n yẹ́ alúlẹ́ka anìlmẹ̀hìlì àmì ẹ̀húdù ọ̀nà àkùnmá nípa àmọ́yàmá tí ó gbólóbìlẹ̀ máa kí ọ̀gá ayẹ́lá

alìmọ́mù ìlú ní ìdèdè ọjọ́ ọmọlọ́kà wọ̀yẹ́sà ló lẹ́ta ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين أبي يهود Òṣèmà lẹ́yìn àbílẹ̀ sára òṣèmà lẹ́mà ẹni ìtàlẹ̀ ìsọ́lá ìsọ́lá níbi ẹni ẹ̀ẹ́ òṣèlà náà ọjọ́ mú Mohamed, máa tí nílẹ̀ òṣèlà ọjọ́ àbí ní mẹ́mọ́nà kó bẹ̀rẹ̀ òṣìmẹ̀ ẹ̀bà haìlà. Tó lọ́fẹ́lẹ́lẹ́ kaka nabi sallallahu alaihi wasallama ẹrẹ rẹ rẹ rẹ ìkàrọ ni isnawu kulla shay'in illa madha nikah isnawu kulla shay'in illa madha nikah anabi ni mẹ́jẹun dúpọ̀ ọ̀yà ìgbé àìlà yàá lè jẹun mẹ́jẹ yàá domi mẹ́mẹ́ ń wọ amẹ́gbóhun mẹ́jẹjẹ òdàmá inú imú mẹ́dídà tó yà bọ̀tẹ́wẹ́ màdọ́ nìkáà yìí ilẹ̀ kílò ọmọ ṣàkà níka ọmọ ẹnìká rẹ̀ mọ̀ yíò rẹ̀ wọn ìsìnlẹ̀ òkú ńlá sí ilẹ̀ nìka nínú kí pé kì máa lẹ̀ nílẹ̀ ìmádàbà lẹ́lẹ́ olùbẹ̀rẹ̀ bí haila pèmí àbájọ ìyá àdín islam kó tó wé ìbẹ́gẹ̀rẹ́ ìmá ológun ní jẹ́ islam ràfúnmẹ́lógún ní tẹ́lùmẹ́ ìgbàgbọ́ ìjẹ́ àbẹ́gẹ̀rẹ́ ìmá àdàkí máa ti súnà kóhun àti ọ̀rọ̀ àìjìmáì

an a min amrina an illa khalafana fi ne lo le kala madan muhammadu bin ai en we du ki wa opo du npa ya kun bi ari da ni yes a ti ko bi ari don ni abapa ikiboji na we ne ki ma sha abapa a abapa bi amudu jimudo yoji mo le ne ki ma sha abapa mo ti da me e àtàbà gbọ́kù ma kí ni òun méjì ẹ̀ta kàbàjọ akọ̀ọ̀lá ajéjúmà e jẹ́ ògìrẹ́jì àrùn lẹ́yìn sọpọ̀lẹ́ nà bó gbùdú agbélé ṣayẹlẹ nípa mẹ̀lẹ́ ọkà mọ́tọ́ akórí ka èyí ẹmù yíyọ lóò ẹmù yíkù mà lẹ́dá òkòrò àmọ́tọ́ ọmọ ènìyàn báyìí ẹ̀mẹ́mẹ́jà àbùkọ́ jà nẹ̀ torúkà ẹ̀ máa pípù yìí ṣẹ́un kí mẹ́yà kújà ma nẹ̀ torúkú ẹ̀kùn makọ́ta rẹ̀ ya hù ọ̀tọ̀ bá ti dá lé ẹwẹ́ ìbùrẹ̀ kí á yá yí wà pàdé nìyàn òòṣà ẹ̀kọ́ bá dì nìyà lọ ṣẹ́un kù mẹ́tẹ́ nẹ̀ torúkí nọ́bà makọ́ yá rẹ̀ dídù hù kí ya kọrọ agụmalụmadụ nke ọlọpụ ma gịnị ṣe ní ìkòkò ní ọlá bútabú mú ọlọ́pù kí pẹ́bẹ̀ di akọ̀ọ̀lá ojú ọlá bútabú mú àwọn ọlọ́pù akẹ́lẹ̀kẹ́lẹ̀ lókè lábá ìdòrò ọlọ́pù wà alùkàbógùdú akẹ́lẹ̀ òjí máa lè ọlọ́pù

mẹ́málẹ́kẹ́ náà ní mẹ́lẹ́dùkú ìnáwó mẹ́ka kíkà ẹgbọ̀gbọ́ ètò mọ́dà alùlẹ̀ ẹbá kẹ̀kẹ́ ẹgbẹ́ ní bọ́n ìṣẹ̀pẹ̀kọ̀ bọ́yà àdọ́gẹ́lẹ̀ gẹ́gẹ́ yìí ọ̀pọ̀ dúró ẹgbẹ́ ìpàkóṣáká ṣì mú ṣáàbà hàtù mọ́lítẹ̀ káàlìdù al-yahudu wa nasara rẹ̀ ẹ̀ẹ́sà họ́ṣe àmì yahudu fáàmì nasara ẹ̀wùkẹ́ akínlẹ̀kúwa máa ni mẹ́díkínlẹ̀kú ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله ما لك من الله من ولي ولا نصير Aya yìí kọmọ ayá ọgbà wọn àbìdẹ́ ilé sọ́rọ̀tọ̀ ìbákàrà ayá lè lékà lógún ohun tó ayá tó tálákà sí àdúwájú àókò yìí. Annabi sallallahu alaihi wasallam annam Allah subhanahu wa ta'ala ni àmì Yahudu kanu da Sara iṣẹ́ da bọ́mà lè ṣe nífà. Turku ma lume kuma yake ayé abalẹ̀ bìdẹ́ inna hudallah utola yojo na ati islam kaja shigirei o le sada ni ka fome tini oyo tuma ko ni dun adi ni ojo wallahu lori adi ni ojo to ba o le je ko na wolo ne ke bina ne ke ke ko adu ke duka ni islam to ya lo ojo ati ni ma ka wa ku to le o

mana ẹjọ́ kan gbọ́n máa bẹ́ẹ̀ àti ọjọ́ kan máa wọ́ra wọn kàkálẹ́ máa nánú má jẹ̀ nínú kàkálẹ́ nánú kan láti dó gbéjà wọ́ra máa náà náàgbẹ̀ ó yí àgbo wọn lọ́dọ̀rọ̀ àwù wọn máa wọ́ra wọn iye jẹ́ àdúgbò yìí àwọn máa gbẹ̀rẹ̀ wọn ti disappear appear. mana mana ma ma mana tsogale abdu kinawa yi duka gida da yi ma a magana mana kai سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين